ọjọ́ pẹ́ lóòótọ́ táyé ti ń pòwe wípé dàda ò lè jà ṣùgbọ́n láàbúrò tó gbójú orí ọ̀hún ti tàn kálẹ̀ bí iná rí pápá nínú ẹ̀rù pàápàá nígbà tí àwọn èèyàn bá rí wípé ẹni tó jẹ́ ẹ̀gbọ́n jẹ́ èèyàn jẹ́jẹ́ láàbúrò wa fẹ́ fi rẹ ẹ̀rù gẹ́gẹ́ bí akọni a ní ẹgbẹ́ tá ẹ fi lẹ̀gbọ́n mi tó gbà èmi tí mo jábúrò rẹ̀ ò ní gbà o torí dàda ẹ̀gbọ́n mi ni ò lè jà àmẹ́mi àbúrò tẹ́ ẹ̀ mo gbójú mo gbóyà mo gbóni. odidi ìtàn ló bí òwe yìí ìtàn dòwe ní pètè ọ̀hún bẹ́yìn ò bá mọ̀. ìtàn akíkanjú akọni ọmọ yorùbá pàtàkì tí orúkọ rẹ̀ ń jẹ́ dáadáa ju àjàká olóṣì bí òwe yìí àbúrò rẹ̀ tó wá gbójú tá à ń sọ nípa rẹ̀ náà ni ṣàgó olúkòso ṣàgó eléyìí tó jọba ní ìlú ọ̀yọ́ àwọn àgbà kan tilẹ̀ fìdí ẹ̀ múlẹ̀ wípé ìtí olú lorúkọ rẹ̀ ṣùgbọ́n torí pé òrìṣà Ṣàngó ló bá wáyé gbogbo wa ti ṣe ẹjọ́ ti òrìṣà Ṣàngó olójó jẹ́ wípé orúkọ ìnagijẹ àfipè rẹ̀ olópadà di orúkọ rẹ́bí táyé fi ń pè é tóbi jẹ́ pé bẹ́ẹ̀ bá fẹ́ rí níbi tí wọ́n ti kọ àkọsílẹ̀ orúkọ àwọn Aláàfin tí wọ́n ti jẹ rí lọ́yọ̀ọ́ Ṣàngó lẹ́ẹ̀rí bẹ́ẹ̀ ìtàn yìí òun náà la wá gbé jáde pé a ti ń pòwe yìí ti pẹ́ láì mọ orísun ẹ̀ ó yẹ kẹ́ ẹ mọ ẹ̀kúnrẹ́rẹ́ ń tóbi ẹ̀kúnrẹ́rẹ́ ń tóbi ń gan wá ní ìtàn Aláàfin Àjàká dàdá Àjùwọ̀n Àjàká ọmọ bíbí ìlú Ọ̀rànmíyàn nígbà tọ́rànmíyàn dàgbà dògbò tó lè bi àgbáre dàdá Àjùwọ̀n Àjàká ológbàkóso ní ilẹ̀ Ọ̀yọ́ tó sì jọba táwọn èèyàn fẹ́ràn ìṣàkóso rẹ̀ àmọ́ bó ṣe jọba tí ìṣàkóso rẹ̀ rọgbọ tó ó jẹ́ èèyàn jẹ́jẹ́ èèyàn jẹ́jẹ́ tó wá jẹ́ yìí ló jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀gbin Ògún irú àwọn ẹ̀gbin wo gbogbo ẹ̀ lẹ́mọ̀ nínú ìtàn yìí nígbà ẹ̀gbin wá gun ẹ̀gbọ́n táwọn Ọ̀yọ́mèsì wò wípé bàbá ni adákẹ́ lórí kinní yìí yóò kúrò lórí Aláàfin yóò kan gbogbo Ọ̀yọ́ lápapọ̀ ṣe é sì mọ̀ wípé àwọn àgbà ìwòran kí nǹkan ó bàjẹ́ akitiyan kí nǹkan ó mọ́ bàjẹ́ náà ló mú kí wọ́n ó pe Ṣàngó wá pé kó mọ̀ wá wòran o àbí ibi tẹ́gbọ́n rẹ̀ tẹ̀sí lòun ló tẹ̀sí àmọ́ gbà òde torí bí ọ̀rọ̀ dé ó ní rárá o òun ò ní tẹ̀sí bíi jẹ́jẹ́ tẹ́gbọ́n òun tẹ̀sí ọ̀rọ̀ tó bá jẹ mọ́gun dandan ni ká fogun ká fi ṣogun èyí tó bá jẹ mọ́ ní rògbòdìyàn ó yẹ ká fa rògbòdìyàn kí wọ́n fi lè mọ̀ wípé akin tó takin ni wá iṣẹ́ akin tó takin tí Ṣàngó ṣe lọ́dún náà lọ́hùn gangan èyí tó bí ìpèdè ọ̀hún kí wá ní iṣẹ́ akin tó takin tó ṣe inú ìtàn Aláàfin Àjàká náà lẹ́ẹ̀tì gbádùn ẹ̀ kí n tó tún wá máa lọ. ó yẹ ká tún jẹ́ kẹ́ ẹ mọ̀ wípé kò sí béèyàn ṣe lè ṣe táyé ò ní wíwí kí láyé sọ nípa ẹni tó jẹ́ni jẹ́gẹ́ kí ni wọ́n sọ nípa ẹni tó le. bá a bá tún wá sọ̀rọ̀ wípé kéèyàn ó má finú hàn tán ẹni ó finú hàn tán nínú ìṣẹ̀lẹ̀ yìí kí ló ṣẹlẹ̀ sí èmi kọ́ ni ń lóòótọ́ àti òdodo ni mo lóore ọ̀fẹ́ láti jẹ́ òǹkọ̀wé ìtàn náà àmọ́ kẹ́ ẹ lè gbádùn ẹ̀ fúnra yín ẹ bú ìwé aláàfin àjàká kí ẹ kà á fúnra yín bẹ́ ẹ bá ṣe wá ń kà ẹ tó wá máa tẹ́tí lẹ́kọ̀ọ́ ó ń bọ̀ lójú mọ́ọ̀máwòrán yín ẹ láǹfààní láti gbádùn ẹ̀.